ọpẹ́ ni fún ọlọ́run alẹ́dí anzalamina sama ima anfa akhrajabihi mina famaroti rizqan lana ọpẹ́ ni fún ọlọ́run tó ń sọ omi kalẹ̀ láti sánmà ọ̀nà lójò òjò yìí ìkẹ́ ló jẹ́ fún wa torí pọ́lọ̀ ń sọ yí pé fa akhraja bihi mina samarati rizqan lakum òun fi ń fa irúgbìn jáde fún wa láti inú ilẹ̀ tó jẹ́ ìsìnpa fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórílẹ̀ torí náà gbogbo wa náà la sì mọ̀ pé oṣù tá a náà àsìkò òjò ni ní ilẹ̀ ibi tọ́lọ̀wọ́n bá dá wa sí torí náà ní bínú lílọ́jà tó fẹ́ lọ́jà díẹ̀ yìí ẹ̀wọ́ ni mi ò sì rò pé arẹ́ nìkan tó lè gun mọ́sínì nínú ẹ̀wọ́ yìí o bẹ́ẹ̀ bá wa lájọ òjò. tọ́lọ́run bá ní ọwọ́ ẹ̀fẹ́ lè díẹ̀ ọlọ́run ó wa ìgbàtà lọ fún agolo nǹkan bí aago márùn kọjá ìṣẹ́jú mọ́kànlá ni mo ṣe lágolo mo ṣe fẹ́ rágolo bíi tí mo dúró sí so ọlọ́run kó wa so àmì ṣe rí ní díẹ̀díẹ̀ ni kìí ṣe bí láti ṣe tẹ̀fsìrì àná òjò báyìí a máa ń sá kíjokíjo kí ni ìgbàtọ́lọ̀ tó ní kí bí yóò wáyé báyìí gbójò tí ẹ ń wu báyìí ọlọ́mọ ìjìnlọ ọ̀nà lé wa lórí ájòkó ń bẹ́ àmà bá lọ ọ̀pẹ́ ní fọ́lọ̀ yóò tó máa ìpúrúfù yóò máa ìpúrúfù sí i kásámọ́ kanjú ẹ̀lébá kanjú ní máa jẹ́ àrámù kódà àwọn afọ́ ní kọ̀wáìdù fìkìyà wọ́n ní tààjàlá mọ̀nìsítà àti alákìní bí ṣe ìní ó kí bàbí kìíní bí ìrìnmàníhì ẹni tó bá ìstájálà bí ṣe nǹkan tó jó ń jẹ rẹ̀ tẹ́lẹ̀ wá kán jùlọ tọ́ obìnrin yẹn wò ó kí bá bí ìrìnmàníhì á jẹ níyà pẹ̀lú ṣíṣe nǹkan tó kánjú tọ́wò yẹn léèwọ̀ fún òun ló fi fà á tí òfin ní sógún fún ọmọ tó pa bàbá ọmọ kan pa bàbá ẹ̀ tí a bá ń pín ogún yẹn ogún yẹn ti di ìwọ̀ fọmọ náà sógún náà ló fẹ́ jẹ ló fi sáré pa rúkìbá bẹ̀rẹ̀ máa ní kọ́ ìdá kan nù sọtẹ́ yẹn bá ti mele èèyàn ní jẹ àrámù ah bó ṣe lọ program tó jò ní at least ẹ kó òun gbé jíìpù kan dání nígbà tó lọ́wọ́ wá fún ọ lówó jíìpù ó fẹ́ lọ ṣe ẹbọ kó bá lè rẹ́gùn jíìpù ogun jíìpù láyé ogun náà lọ́rùn ọlọ́mọ sí wá lọ́mọ náà o ọlọ́run kò ṣàánú wa inṣáàlá àtẹ̀síwájú sọ́rọ́tọ̀ rẹ̀ ám aya ìkẹrìnlá àlàyé tá à ń ṣe bọ̀ lánàá ọlọ́run ní rọrùn fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلمه ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقل رحمه وذلك لفوض المبين وإن يمسسك الله بذور فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل هاي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم ووحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الليالية أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tóní èyí tí ń bẹ nínú alukuran karim táǹpì ní tafsir súra ẹlẹ́ẹ̀kẹfà ayẹ ẹlẹ́ẹ̀kẹrin látà ń ṣàlàyé bọ̀ pẹ̀lú sísáde ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ̀tọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jì oníkàpá lérí wa bismillahi rahmani rahim ní orúkọ ọlọ́wọ́ ọba tí ń jẹ́ allahu ọba àjọkí ayé àṣàká aláìra ọlọ́wọ́ ọba àlekí ọlá ó sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ ní kó sọ fún àwọn ọ̀ṣẹ́bọ̀lú maka níjọ náà kí lọ́lọ́ ní wí àbẹ́ìrọ̀ lọ́yìn àtàkìdù wàlíyàn ṣé ìwà mú ẹlòmíì tó yàtọ̀ sí Allah ní aláfẹ̀yìntì ní olùrànlọ́wọ́ fátìrì sàmàwà àti wàlá ẹni tó ṣe póun ló dá àwọn sánmà méjèèjì àti àtilẹ̀ ó àyótọ́ ìmù wà láyótọ́ àmù gbogbo ẹni tí ń jẹun láyé gbogbo ẹ̀dá tí máa jẹun láyé ọlọ́run ní pèsè tí wọ́n jẹ fún wa láyótọ́ àmù àìfún ọlọ́run ọba ní tí ó jẹ bẹ́ẹ̀ sì ni kì í jẹun náà ni òmìnirí tó ẹni àkùnrin wà lámẹ́ inni umirtu an akuna awwala man aslam èmi la kọ́kọ́ ẹni apá mi láṣẹ kí n jẹ́ àkọ́kọ́ ẹni tó kọ́ gbà àfàfọ́ lọ́hùn. ìyẹn ni pé nínú umar yìí ànábì lẹni tó kọ́ gbà islam ṣùgbọ́n islam ti wà ṣáájú kánábì tó dáyé o àwọn ibrahim àwọn ànábì wa ibrahim àwọn ànábì wa musa Dáúd Suleiman Isa Zakaria Yahya gbogbo wọn tọ́lọ̀wọ̀ bá sọ wàlẹ̀ asbat gbogbo wọn tọ́lọ̀ sọ ní Kùránì Mùsùlùmí ni wọ́n sáájú náà wàlá takunanna minal mushrikin ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣẹ̀bọ èèyàn là ń sàlàyé fúnra wa bọ̀ láti jẹta lérí kíní ń jẹ́bọ àti kíní àwọn ìran ẹbọ àwọn ìran ẹbọ tá a ṣàlàyé fúnra wa lánàá àwọn tó lè mú èèyàn ṣẹbọ a ṣàlàyé àlẹ́kọ́ọ̀fù ìbẹ̀rù àbí páyà ta ló gbé sí ó méjì àtọ́bùrí èyí tó jẹ́ ti àdámọ́ tí ò sẹ́ni téèyàn ò lè ṣẹlẹ̀ sí èèyàn lọ títì èèyàn ti gbàgbéra ọkọ̀ kankan tẹ́yànù ní pánpán ayé yóò já lójijì èyí ò yìí ṣẹbọ tọ̀bùrù ìyànù àdámọ́nù bọ́lọ̀ sí dáwà nìyẹn ṣùgbọ́n èyí tó jẹ́ iṣẹ́ èṣù aṣàlàyé èèyàn náà báwọn olóòsàsí máa dẹ́rù báyàn àti gbogbo àwọn tí ò gbọ́lọ̀ ń gbọ́ pé téèyàn bá ṣe lè nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ọ lóòótọ́ a sì máa ṣẹlẹ̀ sáwọn èèyàn báyìí téèyàn ó rí ṣùgbọ́n lọ ní gbogbo tó bá ṣẹlẹ̀ yẹn ń kọ́ òun òun ọlọ́run lòun yọ̀ǹda pé kó rí bẹ́ẹ̀ torí náà ẹ má bẹ̀rù wọn torí pé ẹ ń bẹ̀rù wọn ò pé káburú yẹn ó má kàn yín àìbẹ̀rù wọn ò sì sọ pé kó má kàn yín náà kó bá kó kànyàn àti kó má kànyàn ọwọ́ ọlọ́run ní méjèèjì wà torí náà ta lábẹ̀rù ọlọ́run ẹ̀rí ńgbà tá à ń sọ̀rọ̀ oúnjẹ wọ́n mọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n wa tó ní kayfa takhafu lifakra wallahu razikun èé ṣe ọ́ tó ń páyà òṣì ṣèbẹ́ni tó ní òṣì lọ́dọ̀ tó lè fi kàn án ló bẹ̀rù bó jẹ́ gbọ́lọ́run ló lùpèsè torí náà a gbọ́dọ̀ mọ páyà àpáburú kan fẹ́ kàn wá ẹni tó lè jẹ́ ó kàn wá tàbí kó má jẹ́ ó kàn wá òun láàmú páyà òun náà lọ́lọ́run lẹ́yìn rẹ̀ a sọ̀rọ̀ nípa àdúà àdúà ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti fẹ́ jágùn débi pé mo ní bóyá òní kan á tún wá ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ní ṣókí torí àsìkò ni pé àdúà mẹ́ta ìlò ń pín sí tiẹ̀ lábẹ́ ọ̀rọ̀ ẹbọ àdúrà kan wà tó jẹ́ ti ẹ̀tọ́ halali lóhun ọlọ́run ọba gbà bẹ́ẹ̀ èkejì ni àdúrà bídíà kò gbé èèyàn òdì kèfèrí téèyàn bá ṣe ṣùgbọ́n èèyàn kó sínú bídíà téèyàn bá sì ṣọ́ra náà ó lè gbé èèyàn sínú kúfúrú ẹlẹ́ẹ̀kẹta ni àdúrà ti ẹbọ gangan àdúrà láàpè ṣùgbọ́n ẹbọ ni àwọn àdúrà bídíà yẹn ló wá gbajúmọ̀ láwùjọ wa lónìí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mọ́ irú àwọn ìbéèrè tí wọ́n bi mí lánàá yẹn wípé wọ́n ní tó bá fẹ́ ṣàdúrà kó ra tiẹ̀ àkùkọ kan àkùkọ yẹn á jẹ́ funfun kò gbọ́dọ̀ ní ìyẹ́mi kódà bí wọ́n ṣe máa ń ṣe ni pé téèyàn bá lọ ra àkùkọ yẹn funfun yẹn èèyàn ní ìlò lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn kọ́ gbé lẹ̀ tó ráwọn èèyàn á máa ṣe kà àwọn tí wọ́n ń tà á yóò ní dúdú wọn ti fa dúdú kan wọn ti fa yọ lára èèyàn á pé funfun ni wọn àwọn tí wọn máa ń lò wọn kọ gbé kalẹ̀ fún bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn ò wò tí ò bá ti wá gbé yẹ dúdú kan jáde wọn tó pé funfun lélẹ̀ ìbáláwọn so wà ní àdúrà yẹn ọjọ́ méje ni o tó bá ti wá parí ẹ̀ níjọ́ keje ó pa àbùkọ yẹn wàá sì ra àgbàdo ọkà bàbà iyọ̀ wàá fi ro pọ̀ so wàá pa àkùkọ yẹn wàá sì wàá fi ṣe sàárà àgbàdo yẹn wàá lọ gbé fáwọn oníbàárà ọkùnrin kan obìnrin kan ìkẹta wàá dà fáwọn ewúrẹ́ ìkẹrin wàá fún fáwọn adìẹ ìkarùn ìwọ náà ó mú bẹ́ẹ̀ ó jẹ ìkẹfà ó wá àwọn ọmọ kéékèèké ó fún wọn ìkeje ó wá àwọn arúgbó wàá fún wọn. àwọn yẹn kìí ṣẹbọ ìdí tí èmi ṣẹbọ ni pé wọn ò dá kọ nǹkan míì àyàfọ́ ṣùgbọ́n bídíà ni mọ̀rọ̀kó ti yé ìdí wọ́n pè bídíà ni pé ìtànà bí ò fọwọ́ sí torí pé àdúà ìjọsìn ni ní tó bá dẹ̀ ọlọ́run Allah ọlọ́run ni ó wàá sọ pé báyìí ni ká ṣe sìn òun ìdí wọ́n pè ní ìjọsìn nìyẹn èèyàn yé dédé ronú pé ọlọ́run mo tún fẹ́ fi ilé ìjọsìn fún ọ bí àpẹẹrẹ ẹni tí inú rẹ̀ dùn pé a ah, jàgínní jàgínní òun náà òun ò mọ̀ pé òun lè lásìkò yóò mọ̀ pé òun lè ti ìkọ́lé wò yìí torí náà odidi oṣù méje tí ń bọ̀ yé ọlọ́run àṣùbà aráka méjì mẹ́rin lòun fẹ́ máa fi kí fún ọ òun fẹ́ máa fi méje méjì kún láti fi dúpẹ́ pé oore tó ń ṣe fún un tayọ kó máa kí ráka méjì fún ọlọ́run ẹni lẹ́yìn tí ò ní gbaládà kó kásùbà ó tún ti yóò tún jìyà pé ń kí mẹ́rin torí pé kìí ṣe ń tọ́lọ́hun nìyẹn mo rò pé ti yé torí ọlọ́run ti ṣàlàyé pé báyìí ni ẹ ṣe kírun ṣùgbọ́n wá lè ronú pé òun ò mọ̀ kí bó ṣe sọ yìí ṣùgbọ́n òun fẹ́ dúpẹ́ ọ̀nà tó àgbà dúpẹ́ ni pé rákà kí gbogbo rákà kọ̀ọ̀kan kí òun ó kásẹ̀ rọ̀ ni ìyẹn pé òun kan èyí ní a sì ní sọ pé yóò jìyà kan pàtó lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó ń ṣe yìí o àdádáálẹ̀ ni torí pé nínú ọ̀nà ìgbà kírun tánàbí ṣàlàyé kò sí kákásẹ̀ kan òkè ń bẹ̀ o ìgbà wo ló wá lè dẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó jìyà sí i tí wọ́n wá ṣàlàyé fún tó lẹ́yìn lẹ́mọ̀ ní tó wù mí tí mo fẹ́ ṣe fọ́lọ́run tèmi nu nígbà yẹn ọ̀rọ̀ rẹ̀ ó wá kú òní pé ó ń ṣe bí díà nìkan tó bá tún wá lọ wípé ó tọ́ bẹ́ẹ̀ yóò lọ dẹlẹ́bọ yóò di kèfèrí ọlọ́run ṣàánú wa so látara bẹ́ẹ̀ àwọn àdúrà bídíà ló pọ̀ jù láwùjọ wa lónìí àdúrà bídíà pọ̀ wọ́n fún wa láwọn ọ̀nà oríṣiríṣiríṣiríṣi tí wọ́n fi ń ṣe gbogbo wọn yẹn bídíà ni mùsùlùmí máa jìnnà sí ni kí nìdí ìdí ni pé ànábì ní kullu bid'atin dalalatun gbogbo ohun tí ń jẹ́ àdáadáalẹ̀ pátá ànú ni ìjẹ́ ìyẹn lè mọ̀ wá nú ànú rárá gbogbo yìí wa ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú àwọn tó ẹbọ ṣe a nǹkan míì nínú yẹn yàtọ̀ sí ọlọ́run ọlọ́run ní asmá ìyí ọlọ́run ní ẹ jìnnà sí àwọn èèyàn àwọn alẹ́dínà yàmìlú na adamana ilhad alimẹ́lú ẹ jìnnà sí ẹ̀pà wọn tì àwọn èèyàn tí wọ́n ń ṣẹ́rí kúò níbi orúkọ ọlọ́run ọba ní lílò tó jẹ́ pé ọkọ̀ míì ni wọ́n máa ń lò èèyàn tẹ́yàn bá ti lè lọ lo nǹkan míì yàtọ̀ sórúkọ ọlọ́run tàbí yàtọ̀ sí ròyìn ọlọ́run tàbí yàtọ̀ sí àyà ọlọ́run tàbí tànàbí kọ́ wa ìyẹn èèyàn ti bó sínú ẹbọ nìyẹn ìyẹn ni kìlọ̀ tó wà fún gbogbo àwọn tá a máa ń pè ní nákàlí tí wọ́n kà fún wa pé ká lọ máa ka bí ya rọ́kà ya ìlú tí wọ́n ní ma máa ní rọ́kà ya ìlú kí ni túmọ̀ rọ́kà ya ìlú ó rí wípé yóò ní ìyànlá láti mú wa bó pé mo ti kàánù ìwé kan tí wọ́n ṣàlàyé ìtumọ̀ rẹ̀ o máa padà sọ́nà o tó bá wọnú Qur'an látòkè délẹ̀ àti gbogbo súnà ò ní rí ibi tí ọlọ́run ti pera rẹ̀ bẹ́ẹ̀ tàbí tànà bí pè bẹ́ẹ̀ láyé èsì méjì ni wọ́n fọ̀ lérí ẹ̀ èsì àkọ́kọ́ ni pé ọ̀kan nínú wọ́n ní orúkọ ọlọ́run ọba ní rọ́kàyáìl òun ni ànábì wa Yunus ló fi bẹ́ẹ̀ lọ́n tọ́lọ́n fi yọ́nú ẹja. E eléyìn irọ́ lèyìn ọlọ́run sọ tí Yunus ṣe inú kùránì kóhun tó torí ẹ̀yọnu ẹja kí lọ́lọ́run sọ pé sọ la ilaha anta subhanaka inni kuntu mina zalimin so yẹn wó ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ní orúkọ àwọn màláíkà ni wọ́n ló sọ pé abdullahi tàbí ká sọ ismailu pé kìí lárúbá àwọn ànábì Ibrahim ni wípé a rí pé ìlú yẹn bí gbàtà ní Abdullahi orúkọ tí yé Amatulahi pé ìlú tó wà lẹ́yìn rẹ̀ orúkọ Ọlọ́run ni pé rọ́kà ìyá yẹn wípé orúkọ màláìkà kan ni tó bá jẹ́ orúkọ màláìkà kan náà ni èèyàn tó ti bọ̀ torí pé wọ̀ ni ká pe màláìkà kó ràn wá lọ́wọ́ ntọ́lọ̀ ń sọ ni pé ó nìkan ni ká ṣe kí ni nìkan ni ká pè orùkó ti yé so látara bẹ́ẹ̀ gbogbo tó bá ti tí wọ́n bá ti tá bá ti lè fẹ́ sàdúrà kan torúkọ yẹn ti tí ò bá ti nítumọ̀ nínú èdè lárúbáwá èèyàn gbọ́dọ̀ ṣe o èèyàn gbọ́dọ̀ ṣe irú ẹ̀ ni ahamusakọ́kù ahamusakọ́kù kí ni ìtumọ̀ ahamusakọ́kù ó rí pé ò ní rí ìtumọ̀ kan pàtó fún un àbó ní ìtumọ̀ àbáhùn tàwákì ò lè rí inú lárúbáwá gbogbo nǹkan tó bá ti rí báyẹn èèyàn kà ó níjọ́ kan ó ti tọ́dún bíi mélòó kan sẹ́yìn àwọn kan kówé kan wá fún mi wọ́n ní orúkọ yìí wọ́n fún wọn ní ní programu kan káwọn lọ máa fa ọ̀dà mo á wò ah, ahamusa kọ́kù kí ni ń jẹ́ ahamusa kọ́kù tó mọ̀ mọ́ka o ó sì rinlẹ̀ lẹ́mìí wọn bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ń tá ń sàlàyé ni pé gbogbo ohun tí ò bá ti tó bá ti rí yá àláwò ìgbà míì wọn á sì máa lòjé fún yàn ó rí araman rahim kíní kan ó kàn ra fi tí ò ha láàrin irú tíra kan tí wọ́n pè ní fawzul azim fawzul azim lẹ́yìn tí wọ́n bá ka yàásí tán wọ́n máa ka útúbà sí lẹ́yìn inú àwọn útúbà tí wọ́n kọ́ sí yẹn àwọn orúkọ burúkú kan bẹ́ẹ̀ tí mo ti rí irú yá ìyá ìlú jáde ń bẹ̀ mo ti àwọn ee ee ìyá ìlú àbí nǹkan ìkan bíi ṣáàsùn yìí gbà mú lọ wò ó nù tún mèdè lárúbáwá nǹkan tí máa bà nǹkan jẹ́ àbí nǹkan ló lọ tú sí kò bá mú ọlọ́run ó ṣàánú wa so látara bẹ́ẹ̀ èèyàn làlàyé ṣókí tí mo fẹ́ ṣe ń pa àdúrà ọlọ́run ṣe tán láti gbàdúrà wa fúnra ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ujibu da'wata da'i idha da'ani tiwa ni ká ní imán tábà ní imán no problem ṣùgbọ́n tó ń dà wá láàmú ni pẹ́lú mi ń fẹ́ yàjó yàjó olóhùn fẹ́ lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ ṣé wọ́n ṣiṣẹ́ ojú ẹsẹ̀ fọlọ́hún ó mọ iye ọdún tó olùkó tó bẹ̀rẹ̀ sí kírun ẹlòmíì bẹ̀rẹ̀ sí kírun ní ìsìn kìí ju ọdún méjì lọ ó sì ti bàlágà láti rí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ó fọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi kírun lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti díù fúnrun lọ́dọ̀ ọlọ́run ó ṣe bẹ̀rẹ̀ sí kírun ó wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run níkọ́lọ́ náà máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n dọ́lọ́run lóhùn. ìsọ̀rọ̀ sọ̀rọ̀ bá ibà dì í hàn so látara bẹ́ẹ̀. látara bẹ́ẹ̀ kò rẹ̀ sí àdúrà tá a ṣe ànábì ní gbogbo ẹ̀ ló gbà ànábì lọ́nà mẹ́ta ni nínú kó o ṣàdúrà in tó ń fẹ́ yẹn kó bọ́ sí bó o ṣe fẹ́ gangan ẹ̀ẹ̀kejì ọlọ́run ọba ó lè bọ́ fi ti aburú dànù ìwọ máa ṣàdúrà ó ní kíní yóò bọ́ sí o sì nímọ̀ pé ọlọ́run ọba ti bọ́ fi ti aburú sọnù ẹ̀ẹ́kẹta ọlọ́run àmọ́ báyàn fi pamọ́ tí òyìn ó wà lọ re rẹ̀ níjọ́ wo níjọ́ gbèǹdé alkiyama tí ní èyàn ó dùn ọlọ́run kó ṣàánú wa náà nínú àwọn àníwá ushirik òun náà ni èyí tá a pè ní ni wọ́n pè ní òun ni mímọ̀ wá ìrànlọ́wọ́ òun náà ni mi máa wá ìrànlọ́wọ́ máa wá ìkúnlọ́wọ́ wíwá ìkúnlọ́wọ́ yìí èyí tó jẹ́ mùbáhù ń bẹ gẹ́gẹ́ bí inú Suratul Maida ayé ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọlọ́ni wa ta'awanu alal ala wa taqwa wala ta'awanu alal ismi wal udwan. ọlọ́run ní ẹ máa ran ara yín lọ àìlàlẹ́ bẹ́rẹ̀ ẹ máa ran ara yín lọ lórí dáadáa wàtákùwá àti ìpáyà ọlọ́run torí. ẹ máa ran ara yín lọ́wọ́ àìlàlẹ́ ismi lórí ẹ̀ṣẹ̀ wàlẹ̀ ọ̀dùnwán àti ìbáṣọ̀tà àbí kórìíra ara yín ẹ máa yín lọ lórí ìyún nìí ó fi hàn wípé tá a bá ní dáadáa kan ṣe a lè béèrè ìrànlọ́wọ́ fún ìyẹn là á fi máa béèrè ìrànlọ́wọ́ pa abẹ́ kọ́ mọ́ṣáláṣí ìyẹn là á máa fi béèrè ìrànlọ́wọ́ pé abẹ́ ra microphone abẹ́ ra speaker abẹ́ ra engine tá a fi máa sọ̀rọ̀ ọlọ́run là á fi máa béèrè ìrànlọ́wọ́ lórí gbogbo dáadáa tá a fẹ́ ṣe kódà bẹ́ẹ̀ bá fẹ́ gbéyàwó kò sí tó burú tí wọ́n bá ràn yàn lọ́wọ́ lérí ẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣègbéyàwó rí táwọn èèyàn wá dá nǹkan oúnjẹ fún táwọn èèyàn jẹ́ ń bí ìgbéyàwó náà kéé pé àwọn èèyàn gbà wọ́n jẹun tán wọ́n á fànà bí lówó wọn ìbẹ̀rẹ̀ ìgbéyàwó rárá ní táwọn èèyàn fẹ́ jẹun àwọn èèyàn gbé wá wọ́n gbé kalẹ̀ kéé pé gbà tí wọ́n jẹun tán àwọn èèyàn wá ń fànà bí lówó torí ẹlòmí ni àrùn ah, náà là ń ṣe tábà ti jẹun táwọn fún ẹ kéé ṣe tẹgbẹ́ tẹ́ sọ pé ìyàn fifty ẹran hundred eh, kírètì. Minerals àbí kírètì mọ́ọ̀tì méjì àwọn bẹ́ẹ̀bẹ́ kìí ṣe yẹn o tó bá parí ẹ̀ tí wá dá wá five five hundred naira fún káwí kèétí ìwé ètí ìwà aṣáwẹ̀ jẹ́wẹ̀ mú àwọn èèyàn gbóúnjẹ yẹn wá làwọn èèyàn wá jẹ ń bẹ̀ torí náà a mọ̀ rìnra wa lọ lórí ẹ̀. a sì lè a sì lè wá lọ́wọ́ lórí àwọn ọ̀tá ọlọ́run lọ́dọ̀ àwọn tí wọ́n jọ́rẹ̀ ọlọ́run bíi tiwa irú èyí tó ṣẹlẹ̀ sí ànábì wa Musa nínú Suratul Qasas ayé ẹlẹ́ẹ̀gódógún bẹ́ẹ̀ ọlọ́run ọba ní nígbà tí ànábì wa Musa nígbà tó dàgbà tán ní ayé ẹlẹ́ẹ̀kẹrìnlá Suratul Qasas walamma balagha ashudda nígbà tí ó dàgbà tán tó ti dọkùnrin wastawa nam. walamma. أشده واستوى آتيناه wa Musa nígbà tó dàgbà tán tó sì ti di ọkùnrin dáadáa àtẹ́yìnà òhùnkùnmá wàáyé a fún ní ọgbọ́n a sì fún ní mọ̀. báyìí là ṣe ń sẹ̀san fún gbogbo àwọn ẹni rèé. ànábì wa Musa ọlọ́run ọba ní dákọ̀lá limadina tààlà hìn ní gọ́fúlátì min aliha ó wọ inú ìlú náà ìlú wo nìyẹn ìlú Misra tí wọ́n wà ń jọ náà lẹ́yìn àwọn ìgbà tí àwọn ènìyàn abẹ̀ tí wọ́n ti gbàgbéra. ó bá ráwọn ọkùnrin méjì yakuta tìlánì tí wọ́n ń jà. àzẹ. adamishi àti ọ̀kanú àwọn méjèèjì ó jẹ́ ìran Musa èkejì jẹ́ ìkanú àwọn ọ̀tá rẹ̀ ìkan jẹ́ kìbìtì ìkan jẹ́ bànú Israel bànú Israel sì ni Ọlọ́run bá rán Musa sí pé kó kọ́ wọn lẹ́sìn ó sì rán sí fìrì àwọn pé kó kó wọn jù ú lẹ̀ náà. fàstàánẹ́hù lẹ́dí mi ń ṣe àti ìyí ìstàánẹ́hù ó wá wárán lọ́wọ́ ẹ̀ alẹ́dí mi ń ṣe àti ìyí èyí tó jẹ́ ọmọ ìsírẹ́lì yẹn wá ìrànlọ́wọ́ ẹ̀ ìrànlọ́wọ́ tó wá ń jọ yẹn kì í ṣẹbọ torí pé wárán lọ́wọ́ lọ́dọ̀ Musa lórí ti Musa ní kápá ẹ̀ torí náà wíwárán lọ́wọ́ àtìkún lọ́wọ́ lórí tí èèyàn ní kápá ẹ̀ ìyún èyí ṣẹbọ níta àgbà lérò pé èèyàn ní kápá ẹ̀ ní ti gbogbo wa fojú rí báyìí mo rò pé kéèyàn wá ràn lọ́wọ́ lérí ẹ̀ kìí ṣe bọ́ èwo wá lẹ́bọ́ èyí tọ́lọ́run ọba lóhun ò fẹ́ nínú ìrànlọ́wọ́ èyí tó jẹ́ ti dáadáa pè ní ètí ìṣẹ̀bọ̀ iná o ọlọ́run ńlá o alàlìbírì wàtàkùwà. ìjà ìmọ̀ràn ra lọ́wọ́ lé lórí náà ní dáadáa o àti bẹ̀rù ọlọ́run tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti di bí ọ̀dọ̀wán tó bá ti di bí ìbáṣọ̀tà tó bá ti di bí ìwà tí ó dá tó bá ti di bí ẹ̀ṣẹ̀ ẹ má rárá yín lọ́wọ́ lérí ẹ̀ ẹ má sọ pé ah òun mọ̀ pé tí lágbájá ṣe ò dá ṣùgbọ́n fámílì mi ni ó wá kùn lọ́wọ́ láti gbógun táwọn èèyàn tí wọ́n jẹ́ ní ire ìwọ náà sì mọ̀ pé ntẹ́ni yìí ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ni ṣùgbọ́n torí pé ó wò pé kójúmọ́ ti fámílì wa ló fi wá ràn lọ́wọ́ lérí àwọn tí wọ́n jẹ́ ní re nígbà náà antami ìwọ àti ẹ ẹ ti dẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì jẹ́ lẹ́ṣẹ̀ ó sì ti dáràn torí pé ó takọ àyà ọlọ́run ọba. wà á dábò wá iná wá ṣọrí lórí àgbọ̀. wà á takò lọ à ẹ páyà ọlọ́run torí kí ni iná lọ à ṣadidul iqabi ọlọ́run ọba lágbára ó le koko ní fìyàjẹni ọlọ́run má fìyàjẹ wa èyí tó jẹbọ ń bẹ ó náà ni ká máa wá ràn lọ́wọ́ èèyàn tàbálì jànú tàbí nǹkan míì lórí nǹkan tí wọn ò ní kápá lérí ẹ̀ àpẹẹrẹ ká máa wá ìrànlọ́wọ́ lérí bẹ́ẹ̀ mi wá ó ṣe gùn sí kí a fẹ́ pẹ́ láyé látara bẹ́ẹ̀ ká máa ṣe oògùn kápẹ́ láyé bíi sàgbàdéwé bíi ká máa ṣe dàrí. àtàwọn nǹkan bẹ́ẹ̀ irú ìrànlọ́wọ́ yẹn àgbọ́dọ̀ wa bó ti wulẹ̀ kó mọ torí pé ọlọ́run ọba àlékè ọlá sọ nínú suratul Fatiha iyyaka na'budu wa iyyaka ìrẹ́ là ń sìn wọ nìkan náà là ń sìn wárán lọ́wọ́ ẹ̀ irú rẹ̀ náà ni kéèyàn ó máa ṣàwúre ó ń tajà ó fẹ́ kọjá rẹ̀ ó máa tà ìmọ̀ wá ràn lọ́wọ́ lórí kọjá o lè máa tà lọ́dọ̀ èèyàn yàtọ̀ sípò lọ polówó ọjà ṣùgbọ́n pé òun lọ ń wẹ ọṣẹ àwúre ẹbọ ní nínú ṣẹ̀ríà Islam kò sí ti ń já àwúre o pé ọṣẹ àwúre èèyàn ń wẹ̀ ìwọ tó bá ń ṣe má ṣe mọ́ o lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́bọ ni ẹ o ìwọ tí o sì ń lọ ń ṣe lọ́dọ̀ wọn tó ń wẹṣẹ àwúre pé kó o lè tà wàláhì ẹlẹ́bọ ni ọlọ́dọ̀ Ọlọ́run gbogbo òrun rẹ tó ń kí òun fi irun rẹ ṣeré gbogbo àwọn ẹran tó ń gbà òun fẹ́ bí ni ọlọ́run ò ní gbà kéèyàn fomi wọ́n lẹ̀ àbí kò yé mi. omi tó lọ fi wọ́n lẹ̀ ọ̀nà méjìléyìn ò ní pín sí àwọn ẹ̀mí burúkú àwọn ọmọ èṣù wọ́n ń dà ọ́ láàmú ó wá ka kùrìsí ìsómi ó fi wọ́n lé torí inú ọ̀nà tí wọ́n máa gbà lé àlùjànnú kò nínú ilé táwọn àlùjànnú bá gbà òun náà ni lẹ́yìn ìgbà tá a bá ti kìlọ̀ fálìjànú yẹn pé kó jáde ń bẹ̀ yẹn tí ò jáde fún bí ọjọ́ mẹ́ta á ti ọwọ́ bọ inú omi á kà àwọn àyà kùránì tá a kà sí tábàkà tán wọn ò fi wọn lé yẹn àlìjànú yẹn ó sá lọ ó yàtọ̀ sí àwúre ó yàtọ̀ sí ìta yìí ìmọ̀ bóyá gbọ́ yẹn nínú rẹ̀ ni bóyá wọ́n mú kó èèyàn èèyàn lè níyàwó méjì ìyálé ó wá fẹ́ yàwó ìyálé wá wò wípé ah òun ti dàgbà díẹ̀ òun sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọkùnrin bá wọ́dọ̀ òun lòun máa le ṣùgbọ́n mọ̀ yí ara yóò máa lọ ọ̀dọ̀ ẹ̀ dáadáa ló bá mókó ẹ̀ tó bá ní kó súnmọ́bìnrin yẹn ó rí pé nǹkan ọmọkùnrin rẹ̀ ó ṣàkóólé ṣùgbọ́n tó bá dọ́dọ̀ tiẹ̀ yóò dúró nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà ṣèwòsàn ẹ̀ ni pé èèyàn ó mú mi èyàn òwéwé sídírù wọn ó lọ wọn ó dá sómi yẹn wọn ó ka àwọn àyà àkùrá nǹkan sí èyàn ò máa mú èyàn ò máa fi wẹ̀ èyàn ò ní sàwúre mo rò pé ó ti yé pẹ̀lú ògo ọlọ́run oko tó mú yẹn yóò padà jáde kò nídìí kó lọ́mọ darẹ̀ láàmú kan kó lọ́mọ wóògùn kan kó lọ́mọ sẹ́bọ̀ o torí tó bá tara pé ò lóko tó lọ wọná àwọn húrù hín ní àwọn obìnrin ẹlẹ́yinjú gẹ́ẹ́nú àlìjánà ó tún ti míìsì ẹ̀ ó míìsì obìnrin tí ń rùn láyé obìnrin tí ń rùn láyé ló torí ẹ̀ lọ dẹlẹ́bọ wá mísì àwọn obìnrin tí wọ́n ìrùn lọ́rùn àmùsáàlì lóòlò lo kí ṣeun àfáì ọlọ́run ni wọ́n dà gẹ́gẹ́ bí àlúùlù àwọn òkúta owó iyebíye àwọn kan ti ẹ̀ ní góòlù náà ni tá a fi pamọ́ ẹ̀rí pé tí wọ́n bá ń bọ̀ yóò mọ̀ tàn yín rinrin ni ọ̀dọ̀ àwọn obìnrin táyé náà mọ́ bànújẹ́ o tó bá dọ̀run ẹ̀ nírùn o ẹ̀yin náà ó fáyìn o sotiye obìnrin tó ṣe dáadáa òun àtọkọ ẹ̀ wọ́n ó tún di tọkọtaya nù àlìjẹ́nà àyà àwọn ànùkùrán tọrọ ní ẹ̀mọ́ wà àlìjẹ́nà lọ ẹ̀yin àtẹ́bí yín sọ́ngbà táwọn obìnrin àlìjẹ́nà yẹn anábì ní nínú àlìjẹ́nà kèésì kò sí wọn èyí tọ̀ ń bẹ̀ wọn èyí yàgbẹ́ àwọn obìnrin àlìjánà ìdí tí wọ́n fi ní ṣe é lánàá torí kò sáàyè fẹ́ gbìn ànábì ni wọn ò kí ṣe haidọ̀ ojoojúmọ́ sì ni wọ́n máa ní bàálẹ́ǹdì

yóò kàn tán lójú ẹsẹ̀ tí ó tún ó jẹ ìgbádùn tí ó pẹ́ lára ọlọ́run kó sànù ajá ara kó ń bẹ̀ látara bẹ́ẹ̀ ibi tá a ti kó ní ìmọ̀ wárán lọ́wọ́ ló jẹ́ kí n ya lọ síbi àwọn nǹkan kan táwọn èèyàn lè rò nígbà tí mò ń ṣàlàyé ọṣẹ àwúre pé ẹni lẹ́fi wá mọ́rọ̀ wíwọ́n mi sílẹ̀ èyí ò ní ò sínú aburú mo rò pé ó ti yé èèyàn fomi wọ́n lẹ̀ ìyẹn yàtọ̀ omi táwọn ọmọ mùsùlùmí obìnrin wa lọ ń gbà tí wọ́n ń pè lómi ìyà torí kò lè yé èèyàn yóò sọ̀yàn dẹ ní ìyà lọ́dọ̀ ọlọ́run ni irú àwọn omi yẹn omi ẹbọ ni torí pé orúkọ tí wọ́n pè sómi yẹn kì í ṣe orúkọ ọlọ́run ó lọ bì kan wọ́n ń pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ sínú omi olóòfẹ́ fi ṣe ìwòsàn ìwòsàn wo ló fẹ́ rí bẹ̀ ju pé àìsàn rẹ̀ ò mọ́ lékún wọ́n pe ọmọ ọlọ́run sínú omi wọn ò pọ̀ ọlọ́run ìwọ gan Obi bímọ láyé ìwọ làlá kàkà kí wọ́n wá pè wọ́n wá ń pọ ọmọ rẹ̀ ó ní òkè sọmọ yẹn lẹ́rù pé yóò tán òkè máa lọ wàá dẹ̀ instruct wọn bank please don't honour any check except I give you the the directive or the order please cross check any check even with my signature please call me for confirmation ẹ lọ bọ́ ọmọ ọmọ yẹn lòun ó fún yín lówó owó ò lẹ́rìí gbà. ọmọ gan mọ̀ ń sọ o pe bàbá ọlọ́run pọ̀ mọ́ ká tó wá pé ọlọ́run tí ò ma ẹnìkan wá ní ọmọ ọlọ́run omi ìyà sí mímọ́ o ti mọ̀ é pé o ti gbègbè láti ibẹ̀ yẹn torí fúnra ọlọ́run sọ fún wa nù sọ́rọ́tù ọlọ́run ní takadu samẹ́ 19 ọlọ́run nítorí pé àwọn sọ pé ọlọ́run ọba bímọ. torí báwọn èèyàn ní ọlọ́run bímọ jáwáyẹ̀ torí ẹlòmí ò gbà bá a ṣe ń sọ yìí ẹlòmí ò gbà wípé bó ti rí nìyẹn kí wọn náà ò lè ṣe lọ́dọ̀ ara rẹ̀ súra 19 Quran tamọ̀ sí súrọ́tù Mariam ibi ọwọ́ parí lọ́hùn ló wà. afáwàlíù orí náà. sura 19 ọlọ́run ní takadu samawatu na ó dá ìlọ́mú láti 18 àbí láti 18 láti 88 na wakọ́ọ̀lù takọ̀dà rahman walada àwọn èèyàn lọ́lọ́wọ́ bá bí ma naam. ọlọ́run ni wọ́n kọ́ ọlú takọ́dà ọ̀rọ̀ mẹ́nu walada ìtakọ̀sà lọ́lọ́run tiẹ̀ tún lọ ló ń bí ẹ̀rí nǹkan báyìí ọlọ́run ni àwọn kan sọ pé ọlọ́run ọba lọ́mọ torí gbà mí wo ni àwọn mọ̀ pé ọlọ́run ò bímọ ṣùgbọ́n ó adopt ẹ̀ ó fi sípò ọmọ ọlọ́run àwọn kan lọ́lọ́run ọba ti lọ́mọ gbogbo ọ̀nà téèyàn fi lè sọ̀rọ̀ ọmọ lọ́lọ́run ọba gbádànù nínú Quran lámúyàlídí ọlọ́run ò bímọ mọ́tàkọ́dà sọ ìbàtà wà láwàládà òun ò adopt èèyàn òun ò mẹ́nìkankan lọ́mọ òun ò bímọ kí lọ́lọ́run á sọ lẹ́yìn ẹ̀. làkọ́díjí tó ń ṣe àní ìdá ee èyí tẹ́ tún gbédè yìí mà burú o ṣe àní ìdá ó ó ó mà burú ní tẹ́ tún gbédè yìí o. takadu samawa tu yatafa tọrọ na mi ni o ṣe bó sáà mọ̀ pé ìdá sàmà òun fa tọ̀rọ̀ tì osama àní tí sánmà bá fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ yàtàfà tọ́rnà àwọn sánmà bẹ́ẹ̀ ṣe kí ni ó fẹ́rẹ̀ ẹ́ fàyà nítorí ẹ̀. wàtàǹṣà kò lè ard èèyàn nìkan kọ́ ilẹ̀ fúnra rẹ̀ ó mì tìtì. wàtàkìrù lè jìbáàlù hàdà ilẹ̀ fẹ́ fàyà ìṣàkọ ilẹ̀ fúnra rẹ̀ látara pé kí ni látara pé àwọn èèyàn sọ pé Ọlọ́run bímọ òun náà fẹ́ fàyà ó fẹ́ rí ó mi tìtì ó fẹ́ rí dànù ó fẹ́ fàyà. èèyàn nìkan kọ́ rírùlì jìbálù á dá òkè náà fẹ́ kú dànù gbogbo gbàdá àwọn yẹn bá ti ń pe ọmọ Ọlọ́run tí ń ṣẹlẹ̀ nìyẹn. nítorí pé wọ́n sọ wípé Ọlọ́run ọba bímọ. kò tọ́ sọ́lọ́run ọba kó bímọ bó ti wulẹ̀ kó mọ tàbí kó mú ẹnìkan lọ́mọ ọlọ́run ní òtọ́ sóhun bẹ́ẹ̀. gbogbo ohun tí ń bẹ ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. kò sí kankan nù gbogbo wọn àfi pé wọ́n wàá bọ́lọ́run ní ẹrú ẹrú ni kálukẹ́ pé wọ́n wàá bọ́lọ́run gẹ́gẹ́ bí ẹrú o wọ́n wàá bá ọlọ́run ọba ní ẹrú nítorí náà ọ̀rọ̀ yẹn ó wá gbómi lọ bì kan wọ́n wá pọ̀ wọ́n ní ọmọ ọlọ́run yàá sí mímọ́ ó wá ní omi yẹn ló fẹ́ fi wẹ̀ omi yẹn ni ó jẹ́ kọjá rẹ̀ ó máa ta omi yẹn ló fẹ́ fi ṣọ́ra rẹ̀ lọ́wọ́ ọ̀tá ó ṣeé ṣe náà o àlìjànú ti ń bá ọ̀rọ̀ ọmọ ọlọ́run rìn tó bá jẹ́ pé òun ni wọ́n rán sí ọ tó bá jẹ́ pé orúkọ ọmọ ọlọ́run wọ́n pé ó ṣeé ṣe kó kókè tiwa lélẹ́yìn ó wà pa á kú lọ́dọ̀ ẹ̀ kò ní dọ̀ọ́ láàmú tó pé àwọn ó jọ wọ náà ni onímọ̀ ṣẹlẹ̀ ń gbà mí téèyàn bá lọ gba kinní kan bì kan tí ń ṣe ọ̀yẹ́ ó lọ torí pé àǹjẹ̀nú tí wọ́n rán sí ọ yẹn àti ibi tẹ́ ẹ ti gba nǹkan yẹn àwọn yẹn jọ rẹ̀ wọ́n jọ wà nínú àánú wọ́n á pé òkè àwọn ti sọ ẹni iná nù very good ẹ filẹ̀ mọ́dà láàmú mọ́ wọ́n ti mọ̀ pé àwọn ó jọ wọ náà ni wọ́n sì mọ̀ pé gbogbo orun tó kí òwúlò mọ́ ó ti dẹ́lẹ́bọ̀ asàlàyé ń di téèyàn ò gbọ́dọ̀ fífẹ́ bọrun mú á tún padà sálẹ̀ láyà tó tẹ̀lé o nígbà tá a bá ń sọ ma huwa atharu li ismi ala li iman kí ni orípa tí ẹ̀ṣẹ̀ ní nígbà ìgbàgbọ́ wa kí ni atharu ẹ̀ tó rá nǹkan ilá àgbọ́yé téèyàn bá lọ jẹ́lẹ́bọ téèyàn bá lọ kú yóò wọná kò sì ní jáde ńbẹ̀ ṣùgbọ́n téèyàn ò bá jẹ́lẹ́bọ béèyàn ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ míì kódà kéèyàn máa ṣe sìná ọkàn èèyàn ó balẹ̀ pé insha tóun bá òun bójú rẹ̀ ọlọ́run pàdé bọ́lá ò sì foríjì ń wò ń wọ náà ò ní rá sínú náà ó padà wà lè jẹ́ náà ṣùgbọ́n tó bá ti lè jẹ́ bọ́ èyàn ní ó pò sí mọ́ kò sí ìrètí pé èyàn ó padà wà lè jẹ́ náà mọ́ láíláí. àti ká ọlọ́run téèyàn bá ti ṣẹbọ gbogbo sẹ́yìn lòun ó bàjẹ́ ìdí nìyẹn tá a máa fi ń ṣàlàyé ń pọ̀ ọ̀rọ̀ ẹbọ ẹ̀rí téèyàn bá ń ṣe ìsìn náà ní ìsìn àlè pé ń kèfèrí láíláí kéèyàn máa jalè àní pé kéferì tí bá ti ń kírun tó sì gbọ́ Ọlọ́run lọ́kàn ṣoṣo á kàn pé lẹ́lẹ́ṣẹ̀ ni ìgbà tí ó di kéferì nígbà tó wá sọ pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀tọ́ ni kìí ṣe é wọ̀ mo rò bó ti ṣùgbọ́n tó bá ń ṣẹ́ ó lè ronúpìwàdà lọ́la ṣùgbọ́n ó wá ń ṣẹ́ bọ́ sọ́lọ́run wàláhì Ọlọ́run ò yàn o téèyàn bá kú iná ní ó hàn àfi kó túbá kó tó lọ ló kù lẹ́yìn èèyàn gbogbo iṣẹ́ ẹ̀sìn àti iṣẹ́ dáadáa téèyàn bá ń ṣe òdo ni wọ́n máa ń kọ sí wọn ò ní rìkọ́dù ẹ̀ pé èèyàn ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run máa kú gbogbo ẹ̀ dànù ni mo rò pé ó ti yé so látara bẹ́ẹ̀ nígbà míì tí èyí èèyàn nìyẹn tó bá ti lọ gbọ́ ogun eléyìí ní ti ń dọ̀ọ́lá mi ó sá lọ wọ́n ti pé ó ti dẹ kan àwọn ti dì kan àwọn ò jọ̀wọ́ náà ni ilẹ̀ lómi fi máa bá wa jiyàn tó bá ṣàlàyé ni ẹ ṣùgbọ́n gbà wọ́n ṣe bẹ́ẹ̀ kí nìyẹn lọ ṣùgbọ́n tó yẹ wá kíní yẹn ní fi ọ́lẹ̀ yóò tún máa lé sí ni tàbí nígbà míì yóò fi ọ́lẹ̀ yóò tún padà wá bóyá nìyẹn àtàwọn tí ń ṣe ọ́ wọn ò jọ ṣe májèm pé ẹ ṣáàjẹ kóhùn ó gba èyí tóhùn ó gbà lọ́wọ́ ẹ̀ wọn à ní òkè afún ọ fóṣù mẹ́ta wọn àti fún ọ kíní yẹn yóò kàn lọ fi áàmù lẹ́yìn tó bá lọ tán yóò wọnú wà ah, bàbá yìí àgbò lóní omúwá ni màálù ni mílíọ̀n ni ó kó gbogbo ẹ̀ fún lẹ́yìn ẹ̀ ni ó bá tún dé tó bá tún wá lọ bá yóò ní àkíní ah, kan ni yóò tún wí nǹkan mi àti báńbáńbáńbáń ṣùgbọ́n oògùn ẹ̀ kéèyàn lọ dúró tọ́lọ́hun tẹ́yìn bá wá kú lórí dídúró tọ́lọ́hun ọkàn ẹ̀ balẹ̀ pé òun lọ wà lìjánà tó o bá sì kú tí ìnira yẹn sì ń bá ẹ ọkàn ẹ̀ balẹ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ ló tó ń parẹ́ pẹ̀lú ìnira yẹn kéèyàn ó bá wá kú lẹ́ni tí ò ní lẹ́ṣẹ̀ lọ́rùn anábì ló sọ sallallahu alaihi wasallam pé mùmí ni ó máa ṣàìsàn títí títí títí títí tí ó fi kú báyìí nítorí pọ́lọ́run fẹ́ kó wà lè jẹ́nà lẹ́ni tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn yóò wá ṣẹ̀yà rẹ̀ kú ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ àwọn afáàmọ́ síìkì ní kí wọ́n tó kú ẹ àwọn sheikh sheikh Nasruddin wọ́n síìkì tó jẹ́ pé àìsàn tó ṣe wọ́n lórí bẹ́ẹ̀dì ó tún sọ wọ́n di kónkóló gan ọ̀rọ̀ ànábìsì ni sallallahu alaihi àwọn òwà máa mú mọ́ra ni ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan wọ́n ní ah, ọlọ́run mọ̀ tí ń ṣe ṣùgbọ́n ẹni tó jẹ́ kèfèrí wàláhì ó lè rẹ́rìn gangba tí ń kú ṣùgbọ́n ẹ̀rìn tó rí yẹn nígbà tó bá ìmí ẹ̀ bá fẹ́ bọ́ gẹ́gẹ́ bá ṣe kánú àdìsí níra yẹn ò bá o ṣùgbọ́n sẹ́wọ̀n pé nǹkan tó ju òrí ni nǹkan kọ̀kọ̀ ni àwa ò ní rí ṣùgbọ́n káwa mọ́ bá lọ tẹ̀lé látara ẹ̀rín tó rí tó fi kú yẹn òun lànà bìbí lọ ṣàlàyé tí ń bẹ lẹ́yìn rẹ̀ táwa ò rí ìyà tí ń jẹ́ o àwa ò rí o ẹ má lọ tẹ̀lé o kẹ má rò pé bóyá ẹnìyẹn ò ní problem lọ́dọ̀ ọlọ́run o ló jẹ́ ká nàbí o tètè ṣàlàyé tí ń bẹ́ẹ̀ fún wa so látara bẹ́ẹ̀ al-isti'ana wal-istighatha ìmọ̀ wa ràn lọ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan láwa sí gẹ́gẹ́ bá a ṣe kàánú suratul Fatiha ìpè ọlọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in nínú suratul Anfal súra ẹlẹ́ẹ̀kẹjọ suratul Anfal súra ẹlẹ́ẹ̀kẹjọ ayẹ ẹlẹ́ẹ̀kẹsàn kí lọ́lọ́run ọba sọ ń bẹ̀ fún wa istasta'inuna rabbakum istasta'inuna rabbakum fastajaba lakum ọlọ́run ọba àlékè ọlá ní nígbàtí àfáwọn èrí suratul anfal suratul anfal sura kẹjọ ní àyà kẹsàn ọwọ́ bẹ̀rẹ̀ naam ọlọ́run ní nígbàtí ẹ̀ ń wá ìrànlọ́wọ́ al-istigotha mímọ̀ wá ìrànlọ́wọ́ tẹ́ wá ìrànlọ́wọ́ olúwa yín fastajaba lakum ọlọ́run sì ṣe kí ni ọlọ́run ọba dáhùn àdúrà ẹ̀rí ọlọ́run ó kún wọn lọ́wọ́ pẹ̀lú màláìkà mélòó ẹgbẹ̀rún màláìkà òun kún àwọn mùsùlùmí lọ́wọ́ nígbàtí àwọn mùsùlùmí wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ kíní o ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá نعم وما جعله الله إلا بشرى ولتتمئن به قلوبكم ọlọ́run ní ọlọ́run ò dédé ṣe o ìró ìdùnnú ló jẹ́ fún yín kọ́kàn yóò sì lè balẹ̀ ló ń fi ṣe bẹ́ẹ̀. wà máa ná sírù kí ni ń jẹ́ ìjẹjà ìlàmì ní ìdìlà ìjẹjà ò lè wá àfi lọ́dọ̀ ọlọ́run kí ni ń jẹ́ ìrànlọ́wọ́. ẹ rí pé Nigeria Army mọ́tò Nigeria Army nìyẹn wà máa nasru illa min Arabic wọ́n sì fi kọ́ làwọn kan bá ní ẹ eh, wọ́n ti sọ Nigeria di eh, ìlú Muslim mo ní òkè very good ẹ wá lọ changes English kí ni wọ́n máa ń pe English Roman script ẹ tó ti sọ ọmọ Nigeria dọmọ Róòmù ni sáwọn mùsùlùmí ni tó ní sùúrù ni wàláì nítorí káwọn náà fún wọn lésì nìyẹn gbogbo ìbò yìí náà parẹ́ Roman script ni Arabic script lélẹ̀ okay this is Roman script you are not Romans ẹ̀rì pé kí ni ọ̀hán ṣẹlẹ̀ fọ́ọ̀dọ̀ there be chaos gbogbo nǹkan ó dàrú anarchy máa ṣẹlẹ̀ tó wáyé pé báwọn nàṣọ́rọ́ ṣe ń ṣe làwọn mùsùlùmí ń ṣe ní gbogbo Nàìjíríà yóò ti dàrú àlẹ́ tó ń ti báyìí wọ́n tún láwọn mùsùlùmí náà là ń dà lóru wọ́n kọ náírà gómọ̀ sára náírà nàìjíríà èdè lábúrò wọn fi kọ́ nítorí pé àwọn haúsá wọn ò mọ roman script wọn ò mọ abidi àwọn èbó tí ìdè nàìjíríà nígbà tí haúsá ti ń kọ̀wé tó sì ń kàwé tí wọ́n sì ń gbọ́ ọyé àwọn bàbá wọn lẹ yorùbá ti ń kọ̀wé wọ́n ti ń kàwé kéyìnbó tó dé ṣùgbọ́n kíní àràfi lárúbáwá wọn fi ń kọ́ tíra kan bẹ wọ́n ń pè ní àdúrà kò ṣe é mọ́ ni lárúbáwá wọn fi kọ́ sí yorùbá sì ni àdúrà kàùṣẹ́ ìmáàní gbogbo agúnmu àwọn ewé igi tí wọ́n kọ́ ń bẹ̀ yóò e lárúbáwá wọn fi kọ́ ewu gbogbo bí ìrànà orí bí báò yá ò rà ò alifu nùnù tó gba ayé àwọn wájú bí ìrànà wọn kọ́ sí kìí ṣe english á sì mọ̀ ká ó rí pé yorùbá wọn kọ jáde náà àjẹmí káwa náà wá yarí pé ókè ẹ̀pà ìbòhùn rẹ roman script ní àìsànmọ́ róòmù so ẹ wá nigerian script sí we are all nigerians. agani ẹ̀ wọ́n ti kọ ogún náírà sí mo ní àní oòyẹn kìí ṣe script nàìjíríà torí pé alẹ́ fi lárúbáwá náà kọ ogún náírà a sì rí nàìjíríà àwọn tó jẹ́ pé èdè lárúbáwá ni wọ́n ń sọ nùran wọn ara nàìjíríà ni ní Borno state kìí ṣe country mi ṣùgbọ́n èèbó ìtànìran rẹ̀ tó jẹ́ ìran rẹ̀ ní sọ nàìjíríà kò sí kò sí rẹ́kọ̀dù ẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí a sùúrù púpọ̀ tó rọ́lọ́wọ́n bá ṣe wá lóní sùúrù sílẹ̀ náà ó làwọn àṣẹ àgídíjà ni so látara bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba fún aláyànú Quran pé ká mọ wá ràn lọ́wọ́ òun náà. wà ma nasru illa min indillah anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wallah fi auni abdi ma kana al-abdu fi auni akhihi ní àdìsí Muslim ọlọ́run ọba ò ní gbòkò ní yẹ̀ lẹ́ni tí ó máa ràn yàn lọ́wọ́ lódì wọn bá agbátẹrù sìn tiẹ̀ náà bá ran ọmọ ìlàkejì rẹ̀ lọ ṣùgbọ́n ká mọ̀ wàá ràn lọ́wọ́ lọ́dọ̀ èṣù màá parí ẹ̀ síbi pé ẹ fẹ́ joyè ẹ ń du oyè àwọn kan wá bọ̀ pé tó bá fẹ́ kóyè yẹn ó bọ́ sí ọ lọ́wọ́ wàá wá sí mítìnì o mítìnì wo ni ṣáàjọ ìlú àbí wọn ní rárá o mítìnì àwọn àgbà mọ́ lọ o ó tún wá débi tá à ń du lè mọ́ mù àdáadáa láwọn apá abì gan tí wọ́n bá ń du lèmọ́mù ẹlòmí ò wá wárán lọ́wọ́ lọ́ọ̀dọ̀ èṣù torí pé ó fẹ́ jẹ lèmọ́mù lẹ́ẹ̀bà rí pé ẹni tí wọ́n jọ ń du lèmọ́mù yẹn ó lè bínú kó kọrí lo èkó kó mọ̀ wálé mọ́ wà ní wọ́n ń pè pé ó yáyò ni kò tiẹ̀ ní dáhùn mọ́ ó ti lọ wárán lọ́wọ́ èṣù irú wọn tí wọ́n bá dépò wọn á máa fẹ́ o yóò fẹ́ afẹ́kẹ́ mọ̀ mọ̀ pé òun mọ́mù ló ti dé yìí o torí pé ó ti fi gbogbo nǹkan wá ó fẹ́ wà ń bẹ̀ káwọn èèyàn ó lè mọ̀ pé òun ni yóò sàmọ̀ fẹ́ òun ni bójú kò mí ṣe ẹ recognize pé mọ̀mù ti débi ni agbára yẹn ó wà máa gun yóò àmọ́ ràn jú wọn nítorí kíni torí pé ó fẹ́ jẹ́ gbogbo jama wa jẹ́ téèyàn máa jà sí ni èyí jà sí wàláì tí wọ́n akụrụ lè kìtàbìlà hadith sọ̀yí wà ní muslim anábì ní ẹni tí ó mọ ṣáájú fáwọn èèyàn kírun lẹni tó bá mọ kùránì kájú nù wọn ẹ̀yin méjì ilẹ̀ dulè very good gbogbo ẹ̀yin jẹ́mọ́ ẹ̀ wá lọ́la kálukú ó gbé kùránì rẹ̀ lọ ṣé kùránì súrà mélòó ló ti ha sórí oní gbogbo kùránì mo ti gbogbo ẹ̀ o mẹ́wàá ni mo tó gbogbo kùránì ẹnìkan ó sì kúránì rẹ̀ mẹ́rin yóò kàn kábì kan ni yá bá wa máa ká lọ kò rí ìka wọ́n tún síbò míì ìwọlé èṣù mẹ́wàá ló há níbo ló há ń bẹ̀ mo há èmi ò tiẹ̀ ájú èṣù méjì lọ láti àmọ̀ títí dé náà sì ni ókè wọ́n kàn síbì kan ni kálábẹ́lì ọ̀nà ala kulubihim ma kanu yakdibun yóò bá ní a'udhu billahi minash shaitani rajim kalla innahum an rabbihim yawma idhin la mahjubun ẹnìkan tún náwọ́ yóò tún ká bòmí o ní ó jẹ lè mọ́mú nìyẹn ó yanjú nù kéèké ìmọ̀mù jíjẹ ṣe wàhálà rárá ìranù ní káwọn tó dá àwọn èléwó ló lérò jù yẹ tó sẹ́yìn ẹ̀ á lọ sọ lè mọ́mù dìgbà tí wọ́n ń du chairman local government àwọn ọ̀rọ̀ tí ò very easy kò ní di pánẹ́lì kankan ẹ̀yin gan ẹ̀yin gbogbo wa ilé tẹ́sì ẹ̀ ẹ̀yin tó bá mọ kùránì kájù lànàbí pé táwọn méjèèjì tí kùránì wọn bá wá ṣe déédéé ànábì tún tẹ̀síwájú so bó ṣe rí nìyẹn o so ǹjẹ́ ní ìsìn àìjà sí ṣe rí pé kò ní nídìí pé yẹn lọ sóògùn mọ́ tó àìpà ń tẹ̀lé súnà kò ní ìdí kéèyàn lọ mọ́ wárán lọ́wọ́ èṣù nítorí pé ó fẹ́ jẹ lè mọ́ mú ó fẹ́ ka kùránì ṣáájú àwọn èèyàn ṣùgbọ́n olọ́pọ̀fọ̀ kó lè jẹ lè so ìyàn ẹbọ ni istigọ́ọ̀sá wàlì ìsìáàna ma wá ràn lọ́wọ́ lórí nǹkan tí ọmọ èèyàn ní kápá rẹ̀ anabi sallallahu alaihi wasalam ó ní wà ìdá bá ń ràn lọ́wọ́ ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run máa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yóò ní birahmatika astagith aslih li sha'ni kulla wala takilni ila nafsi tarfata ayn anabi oni yaayu ire ọba alààyè yaakọ yuumu ire ọba tó dá dúró fún ara rẹ̀ láì farati nǹkan kan birahmatika astagith pẹ̀lú kẹ́ẹ̀rẹ́ ni mo fi ń wárán lọ́wọ́ aslihli shani kulla ṣàtúnṣe gbogbo àlámọ̀rí mi fún mi pátápátá wala takilni ila nafsi tarfata ayn mọ́dàmí dá ọ̀rọ̀ mi nígbà kọ̀ọ̀kan níṣẹ́jú àyà ẹ wọ ọ̀rọ̀ yẹn ẹ wo tánà bí fi wá ràn lọ́wọ́ so ọlọ́run kó ṣàánú wa nínú ẹ̀ àwọn kan tó tún lè múni ṣẹ́ bọ́ oní méjì tí mo fẹ́ ṣàlàyé dáadáa ó ní àti alihalifu ìyàtọ̀ ń bẹnu méjèèjì kéèyàn máa búra anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana halifan falyahlif billah ẹnikẹ́ni tó bá fẹ́ búra o kó yá búra pẹ̀lú kíni pẹ̀lú ọlọ́run a ó lè yá smut tàbí kó dákẹ́ nínú ẹgbà wa mi anabi ni man halafa bi ghayrillah faqad ashrak nínú bòmí oní faqad kafaro ẹni tó bá lọ búra pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ànábì ló ti ṣẹbọ o ànábì ló ti ṣe kèfèrí o torí náà man kana halifan tó bá fẹ́ búra falyahlif billah kó yá búra pẹ̀lú ọlọ́run aw liyasmut àbí kó dákẹ́ àwọn kankan wá wà lọ́dọ̀ àwọn mùsùlùmí lónìí tó di gbajúmọ̀ láàrin wa òun náà ni àwọn ṣàá irudin àwọn nǹkan àrísàmì ẹ̀sìn tó tóbi gẹ́gẹ́ bí kaaba tún musharrafa gẹ́gẹ́ bí kaaba ilé ọlọ́run gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wa alihi wa sallam gẹ́gẹ́ bí bírí zamzam gẹ́gẹ́ bí sọ̀fà àti márùwà àwọn èèyàn mọ̀ wàláì mú búra pẹ̀lú kaaba ó ń búra pẹ̀lú ó dá lúrúpọ̀ ó ti ní wàláì ó ti tó sọ pé mo búra pẹ̀lú kaaba ṣùgbọ́n o lè sọ pé mo búra pẹ̀lú olúwa kaaba ẹ̀hẹ́n ọlọ́run ló fi búra yẹn torí ànábì ní wàrọ́ bí kaaba olúwa tó ní kaaba ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sọ pé wà kaaba mo kaaba ń gbọ́ kaaba ń gbọ́ kaaba ò gbọ́ nǹkan o ilé ni kaaba nítọ́lọ́ sọ ni pé fálẹ́yà àbùdù rọ́bà hádálíbẹ́yẹ́tì alẹ́dí àtọ̀hámẹ́ omi jú ìhùn wà ámẹ́nà mini out ẹ máa jọ́sìn fún ọlọ́run tó ní ilé ìkéṣe lé ilé ìjọsìn fún ẹlòmíì ní wàláì ń fa ànábì búra èyàn gbọ́dọ̀ fa ànábì búra o ànábì kìí ṣe ọlọ́run ẹlòmíì ní wàláì ànábì ń gbọ́ ànábì ò gbọ́ o ànábì ti jáde láyé èyí tá ànábì máa gbọ́ nú ọ̀rọ̀ wa ni tá a bá ṣe kí ni tá a bá ṣe àṣàlátù fún tá a bá sálámọ̀ sí i kálá sálámà sànàbí nìsín níbi sàárì ẹ̀ńgbà tá a bá lọ Mẹdínà ànábì ló máa gbọ́ àwọn èèyàn béèrè lọ́wọ́ ànábì ẹni ìwọ́ tó ti kú ń gbà yẹn bó ló ṣe gbóni ọlọ́run yan màláìkà kan síbẹ̀ yóò mọ̀ wá sọ fún un pé lágbájá ọmọ lágbájá ó ń sálámà sí ẹ̀ lòun ó kéé gbóhùn ó gbọ́ directly gan lẹ́nu ẹni màláìkà wà sọ pé lágbájá ọmọ lágbájá ń ṣe kí ni ó ń ka sálámà. mo nínú àwọn àṣìṣe táà mùsùlùmí ma ń ṣe nìyẹn ǹjẹ́ àwa lè fi kùránì búra bàbá lè fi kùránì búra mọ́sálà kan nìyẹn indal ulama wallahu ta'ala a'lamu in tí wọ́n sọ wọ́n ṣe tefsil òun náà ni wípé tó bá yẹ pé ìwé tó gbé lọ́wọ́ ló gbà lérò pẹ̀lú kùránì wọ́n ní kò bá mu èyí tí wọ́n ń pè ní kùránì gangan ni alimọ̀tìlúwù kọ́rọ̀ à alukur'an min qara'a bimana ta'ala bimana ta'ala so alimatlu in tanka yẹn tó ṣe àwọn tanka yẹn ló gbà lérò pẹ̀lú Qur'an wọn ló bá mu torí pé kalamullahi min sifatillah ọ̀rọ̀ ọlọ́run ọba nínú ìròyìn ọlọ́run náà ló wà a sì lè ṣòpinya láàrin ọ̀rọ̀ ọlọ́run àtọ́lọ́run ṣùgbọ́n a lè ṣòpinya láàrin ọlọ́run àti ń imam ahmed bin hanbal rahimahullah rahmatan rawasi alóṣàlàyé ẹ̀ nígbà tó wọn àtàwọn jahamiya tí wọ́n ń fà nígbà kọlùkùlù quran imam ahmed bin hanbal nínú àwọn ẹ̀rí ẹ̀ ní sọ́rọ́tù yasin pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fàáyì ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba tó bá ti gbèrò láti ṣe nǹkan yóò sọ fún nǹkan náà pé jẹ́bẹ̀ yóò sì jẹ́bẹ̀ ó ní lánú àyà yìí ọlọ́run jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tòun ó yàtọ̀ sí tóun dá so kalamula ìyẹn ló sọ àwọn banu àwọn nasọrọ ló sọ wọn nù àwọn nasọrọ nàìjíríàn wáfùtù kan wá òun náà làwọn ikọ̀ kan wọ́n wá báyìí bí jiyàn nílùú Madina lórí pé Isa ọmọ Màríàmù ọlọ́ni nítorí nítorí àwọn bá sọ ọ́nù Kùrán pé wa kalimatuhu alikoha pe isa ọmọ mariam pé ọ̀rọ̀ ọlọ́run ni tàbí sára isa sára mariam wọ́n á ní nígbà tó ti jọrọ ọlọ́run ajẹ́pọ̀ ọlọ́run gan fún rẹ̀ ni mo rò pé ilẹ̀ ọlọ́run fi tètè lọ dáànù koran pé inna masala isa inda lọ ika masali adam khalaqahu ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ó ní àṣẹ ọlọ́run tó fi sọ pé kí isa ó jẹ́ isa nínú Mariam láìsí bàbá ìtumọ̀ ẹ̀ nìyẹn kéègbé ọ̀rọ̀ ọlọ́run yẹn ló wá dé èèyàn tí ń rìn kí gbòròpó wọ́n sì tún ṣàlàyé ẹ̀ nígbà tí wọ́n sọ pé ó dá róhò róhò la ẹ̀mí ọlọ́run àwọn sọ́làbù ti ṣàlàyé ẹ̀ wípé bẹ́ẹ̀ náà la lè sọ pé báyìí tù la gbogbo nǹkan tó bá ti jẹ́ pé kọ́líkù ni ẹ̀dá ni tá a ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó kàn ń ṣàlàyé fún wa pé nǹkan yẹn ó tóbi lọ́dọ̀ ọlọ́run ni kìí ṣe pé nǹkan yẹn ọlọ́run ni ó ní wọ́n pe yíṣá ní róhò láìní ọlọ́run kìí ṣe pọ́lọ́n gangan ní yíṣá ṣùgbọ́n wọ́n pè mọ́lọ́run láti sọ pé pàtàkì gẹ́gẹ́ bá a ṣe sọ pé báyìtù láà káàbà kìí pọ́lọ́run ọba ń gbénu káàbà pélé rẹ̀ ti ń gbé ìmọ̀ bóyá gbọ́ kí ibi tá a ti lọ ẹ má jà gbàgbé ó ní ọ̀rọ̀ alẹ́hálífù ìmọ̀ búra a gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan míì àyàfọ́lọ̀ ó wá láwọn ìdájọ́ tó ń bẹ fún ẹ̀jẹ̀ jíjẹ àti ara bíbú méjèèjì yàtọ̀ ìdí ó ń pèlè èèyàn búra ni pé èèyàn fi orúkọ ọlọ́run ọba sọ pé òun ó ṣe nǹkan báyìí pé òun búra pẹ̀lú orúkọ ọlọ́run òun ó fún ẹni ní two hundred thousand naira ní next week monday gbòrògbòdìyẹ ó búra nìyẹn èèyàn sì lè búra wípé òun ò ní ṣe kinní kan òun búra pé láyé òun ò tún padà sínú ilé ìmọ̀ pẹ̀lú orúkọ ọlọ́run èèyàn wá gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan mí àfọlọ́run torí náà ẹ̀yin tẹ̀mọ́ sọ pé wà láìtàláì ògún gbọ́ ó dọ́ ọlọ́run àtògún pọ̀ àwọn kan máa sọ bẹ́ẹ̀ o ẹlòmíràn ni ó yá ògún búra tó bá tó bẹ́ẹ̀ ó fi hàn pé lọ́dọ̀ rẹ ògún tóbi ju ọlọ́run lọ ló fi ní kó fògún búra tó bá tó bẹ́ẹ̀ táìpọ́ ọlọ́run ló tóbi jù lọ́dọ̀ rẹ ju ògún ni ọlọ́run ló ní ó fi búra kì í ṣògùn. àwọn dírẹ́fà àwọn ni ó yá orí lu mọ́tò torí pé wọ́n nígbàgbọ́ nú ògún pé ní máa pààyàn tí máa jásídẹ́ǹtì ó ṣẹlẹ̀ láì mọ̀ pé ògógóró táwọn ń jí mu láràárọ̀ ní gáràjì tí wọ́n ń pè lọ́pàá ẹ̀yìn olóńkọ ẹni tójú ẹ ti lẹ̀pọ̀ tí ò ríran tó lóun wa mọ́tò bóun ni ò ṣe nílẹ̀ rí mọ́gi. tẹ̀fsíìrì ọdún tó lọ aṣàlàyé ogun ẹmu tó wà nù akèǹgbè wájú ẹ̀ àbí kèrègbè wà wájú ẹ̀ ló fi fo kò mọ̀ pé kò so ẹmu nínú ẹ̀ kò mọ̀ pé kò rò fo ni so ni ó wàá rí dráìfà fífítì ìkan lọ́nà èkó ìkan lọ́nà sokoto ìkan lọ́nà àbúkí káàkiri ó fẹ́ rí gbogbo yín pọ̀ nígbà tí akèrè ń gbé wájú kò mọ̀ pé ò sẹ́mú ń bẹ̀ nínú ẹ̀ tí wọ́n sọ sẹ́wọ̀n pé gbogbo àwọn tí wọ́n mẹ́mu wọ́n mọ aha kíní tí wọ́n fi mẹ́mu ni wọ́n ń pè aha tí ò ti sẹ́mú nú ẹ̀ wọ́n ó dojú ni akèrè ń gan wọ́n ó dojú ẹ̀ dé tí ò bá ń bẹ̀ àtijọ́ náà ni wọ́n ti ṣe léwọ̀ pé kérégbé àá tí ò bá mọ́ dojú ẹ̀ o torí pé ègún ti pa àwọn èèyàn tán nígbà tó wá pa wọ́n tán ló wá dé bẹ́ẹ̀ kó ń dà báyìí ló di fe kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó tún wọlé kó ń ṣe ẹni tí ò rí náà ni ó sọ yín ní gbogbo ọ̀nà bíi ń lọ ń bọ̀ kankan fóun ẹ̀yin lẹ́kàn ń dààmú ara yín ń dé ṣinṣin sínú ni àtòórùn báwọn èèyàn toríjọ́ èèyàn ò ní lè jáde lákùrẹ́ ó máa lágbára ń bẹ ọdún kan náà wọ́n fẹ́ wá dán dìndìnrín yẹn wò ń bí o bí orí roundabout tí bẹ̀rẹ̀ nìkan gbórí ajá sẹ́nu bá ahán ẹ̀mú ni àwèrè ah, lélẹ́yìn ahán ajá ó fi sẹ́nu ẹgbẹ́ yóò ti mọ̀ gógóró ajá tútù tí wọ́n bẹ́ orí ogbá ahán ìsẹ́nu báyìí rí ó wá ń wò mí. àtọ́dún náà dàbí ọdún kan náà tá à ń sin wọ́n ń wọ́n gbé ẹ̀yọ́ wá àgéré wá gbogbo wọn mo ní sọ́ọ̀tì rí ẹ̀yìn tẹ́lẹ̀ lọ́dún ẹni kìí ṣẹbọ ẹ̀yọ̀ ọdún inú kùránì ni àbí súnà ànábì lẹ́yọ̀ <laughs> kéèyàn má tàn ra èèyàn jẹ so látara bẹ́ẹ̀ Kama máa búra nítorí ọlọ́run àsìkò ti lọ ní ìbára máwọn ìdájọ́ yẹn á pé pé pé ìdájọ́ ti ń bẹ lórí ọ̀kọ̀ọ̀kan nú ẹ̀ torí pé yẹmínú yẹmínú gọmùs òun wà bẹ́ẹ̀ lágùn yẹ̀mìn òun náà wà bẹ́ẹ̀ àtìdájọ́ ti ń bẹ fún kọ̀ọ̀kan àti tọ́lọ̀ ń sọ nínú Quran ṣùgbọ́n ní ṣókí ìtàkàn ṣàlàyé ń bẹ òun náà ní pé èyí tó rọrùn jù nínú ìtanràn tí ń bẹ fún téèyàn ò bá lè mú ìlérí àbẹ́jẹ rẹ̀ ṣẹ ní ni o èyí tó kéré jù ń bẹ torí tọ́lọ̀ ń sọ ni pé kéèyàn ó dáṣọ fún àwọn mélòó àwọn mẹ́rin àbí mẹ́rin kọ́ kéèyàn ó dáṣọ fún wọn tàbí kéèyàn ó bọ́kùn lọ́rùn ẹrú tàbí kéèyàn ó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta téèyàn bá ní kápá àtàkọ́kọ́ òun yóò ṣe ti kejì tó o bá ní kápá ti kejì wàá gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ mẹ́ta yẹn wàá gbà ń tẹ̀lé tẹ̀léra wọn tó o bá alágbára láti tún gbà tẹ̀léra wọn o lè gbà lọ́tọ̀ọ̀tọ̀ ìtanràn kéèyàn ó lérí tàbí kéèyàn ó búra kó má mú ṣẹ nìyẹn ṣùgbọ́n téèyàn bá mọ̀ọ́mọ̀ búra lórí èké kò ní tanràn o ju kéèyàn ó lọ túbá lọ ìwọ ńgbà tó ń búra yẹn o mọ̀ pé rọ́ọ̀lù ń pa wa ni àfa kìíní ìtanràn ìtanràn rẹ̀ ni pé kò lọ ọ̀rọ̀ rẹ̀ burú kọjá pé kò gbàwẹ̀ ẹjọ́ mẹ́ta kò fi tanràn ó lọ túbá lọ́dọ̀ ọlọ́run ni ìta sọ pé èèyàn ò múṣẹ ni pé nǹkan kan dí èèyàn padà rí múṣẹ mọ́ bóyá látara àdíwọ́ kan àbómi tàbí èdèyàn búra kóhun fẹ́ ṣe yẹn nǹkan tí ò da ni èyàn wá rèé tó da èyàn wá lọ ṣe tó da kò ṣe ti bí yẹn mọ́ yóò tún ṣe ìtanràn yẹn náà lórí ẹ̀ ìyẹn ni ṣókí ẹ̀ kí ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú sí àyà tó tẹ̀lé ìyẹn ni àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú Suratul eh, An'am tá ń káàbọ̀ lọ́la lágbára ọlọ́run ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa ibẹ̀ yẹn láti wá rí tí wọ́n ń pè ní alimasia kí ni ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀nà mélòó lẹ́ṣẹ̀ pín sí kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀ṣẹ̀ àti ìgbàgbọ́ ǹjẹ́ ìbáṣepọ̀ ń bẹ láàrin wọn kí ni orípa ẹ̀ṣẹ̀ lórí ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ sì ni só lè gbé èèyàn wọná sí ò lè gbé èèyàn wọná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn yẹn a tún wá tẹ̀lé àwọn àyà tó tẹ̀lé ọlọ́run fún wa ní àgbọ́yé ẹ̀ dáadáa wa ọlọ́run mọ́jì ó bàjẹ́ àlékún dáadáa Ọlọ́run kó ṣe fún wa àwọn ìmọ̀ yìí ni wọ́n ń pè lẹ́kọ̀ọ́ gangan àwọn tó yẹ káà mùsùlùmí ó mọ̀ nìyẹn tá a máa fi ṣètò gbésí ayé wa lójoojúmọ́ ṣùgbọ́n tẹ́yìn ò bá mọ àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí àwọn tá a kéka ìdátù níbi ìparí ẹ̀ wọ́n ní àwọn amọ́ntúbi láì yẹn wọ́n mọ̀ láìka ti wá tùbí wọ́n mú kan wá wọ́n ní sífàtù kí ni wọ́n pè mujmalan wọ́n mú kan wá wọ́n ní mufassal wọ́n ní ìròyìn ọlọ́run ọba ní bọ́rọ̀ gidi ìyẹn ló pọ̀ jù náà àwọn muslim mo gbọ́ ọlọ́run àtànábì gbọ́ kí ni tí gba ọlọ́run ọba gbọ́ àti gbígbà ànábì gbọ́ kó sínú àmọ́ ṣùgbọ́n pẹ̀lú mubayana àwọn mufasola ìfọ́sí wẹ́wẹ́ ànídìẹ̀ torí tẹ́yìn ò bá mọ̀ fọ́sí wẹ́wẹ́ èyàn ó dẹ́lẹ́bọ kò sì ní mọ̀ o èyàn ó sì rò pé ní Islam lòun wà ọlọ́run bá ó ṣàánú wa o ọlọ́run kó gbà fún wa. dáadáa wa ọlọ́run mọ́jì ó bàjẹ́ dáadáa ọlọ́run ṣe fún wa àwọn ilẹ̀ yorùbá ọ̀rọ̀ wa burú gan o ẹlòmíì lè sọ pé ẹ gbogbo ọlọ́run káájò ọlọ́run kọ ájò àlàálì ṣùgbọ́n ọlọ́run ọba ájò àràmù pàápàá fún nǹkan méjì àkọ́kọ́ téèyàn bá ń ọmọ àwọn tó ń ọmọ ni wọ́n máa ń sábà jù kò sí tí wọn ò ní ọmọdé àwọn àwọn tó bá ń wá ipò àwọn náà máa ṣẹ bọ́ ọ̀pọ̀ pàápàá ipò òṣèlú kò síbi tí wọn ní wá dé so nǹkan méjì yìí aláti jìnnà sí kò wá ṣe tọ́lọ́hùn ní ṣe fún wa tọ́lọ́hùn bá kádàrá pé yóò tẹ̀ wá lọ́wọ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.